ẹ̀yin ọmọ yorùbá nílé lóko lẹ́yìn odi àti ní gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́ mi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ mo kí gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí tá a wà nú àwẹ̀ kí ọlọ́run kí ó gbà lẹ́sìn fún wa gbogbo ẹ̀yin tẹ́jọ́ mọ̀ yàwó ọmọlẹ́yìn kìrìsìtẹ́nì mo kí ẹ̀yin náà gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹníṣẹ̀ṣe mo kí yín o mo fà àlàáfíà ọlọ́run kí gbogbo wa ká àlàáfíà ọlọ́run kó máa bá wa èyí ni ara ọ̀nà tí haúsá fúlàní nàìjíríà tí wọ́n ti fi ta okùn dè àwa yorùbá láti ọjọ́ tó pẹ́ kí ọlọ́run tó wá gbé àwọn èèyàn kan dìde láàrin wa láti kó wa yọ lóko ẹrú dayari tẹ́ ń wò yìí ìlú dubai ni mo ti rà ọdún tó ń ṣe tó jọdún tàwa náà yìí twenty twenty one òun lẹ̀ ń wò yìí màá wá sí ojú ìwé kan bẹ̀ níbi tí wọ́n kọ nípa orílẹ̀-èdè kọ̀ọ̀kan àwọn ẹ̀yà tó wà ń bẹ àti èdè tí wọ́n ń sọ ẹ̀ẹ́rí bíi ti nàìjíríà òun mò ń ṣí tẹ̀ ń wò mí yìí o ẹ̀ẹ́rí bíi ti nàìjíríà èdè àti ẹ̀yà tó ní wọ́n sọ nàìjíríà òun ni mo fẹ́ gbèsè kẹwò yìí o world information this is twenty twenty one diary. I bought this in Dubai this year, 2021. As you can see, this is Nigeria. The capital was written mistakenly as Lagos, which happened to be the former capital. As you can see, this is the uh, currency we spent in Nigeria, our currency, which is Naira. As you can see, the major languages, English, which happened to be the general language, and you can see the other two languages, the whole world believe is Nigeria language Hausa àti Fulani kẹ́ ẹ lè mọ̀ wípé àwa Yorùbá ti sùn tipẹ́. Yorùbá not exist ní Igbo. kò sí kò sédè Yorùbá ń bẹ o kò dẹ̀ sédè Igbo ń bẹ wọ́n ní àwọn òyìnbó tó ṣègbéyàwó tipátipá fáwa Nàìjíríà àwa Yorùbá táwa náà ṣe mọ́ ọ̀nà àwọn òyìnbó Hausa. àti fúlàní ló ní nàìjíríà àwọn ọ̀tí àwa náà fẹ́ ṣe nàìjíríà mọ́ ìwọ tó bá jọmọ yorùbá tó bá mọ bí nǹkan ṣe ń lọ lágbàáyé òkò ẹrú táwọn bàbá ńlá wa ti tà wá sí tó fẹ́ kán tààrọ̀ ọmọdọ́mọ tiẹ̀ náà síbẹ̀ o gbọ́dọ̀ support yorùbá nation yìí o gbogbo àwa tá a wà lókè òkun tá a wà lẹ́yìn odi gbogbo ìrànlọ́wọ́ tọ́lọ́run fún àwa náà làwa náà ń ṣe láti rí i pé nàìjíríà bọ́dọ̀kọ ẹrú tẹ́ ẹ bá débi wá wo nǹkan tó ju yorùbá ń rí ẹ̀ sunkún wàláì gbogbo ẹni mo fi sọ ọmọ nàìjíríà ọmọ yorùbá ń jìyà gbogbo nàìjíríà kọ́ ló ń jìyà o hmm. yorùbá ń jìyà yíbò dẹ̀ ń jìyà gan àbí tá a bá fẹ́ parí fúnra wa gbogbo ẹ̀yin tẹ́ bá rí fídíò yìí ẹ ṣí ẹ kó lọ kálékáko gbogbo atrocity tíjọba fúlàní haúsá tí wọ́n ń commit láti rí pé wọ́n káwa tó kù sábẹ́ gbèkún wọn látàrí iṣẹ́ tí wọ́n ń jẹ́ fáwọn paymaster wọn tó jẹ́ British gbogbo ẹ̀ pátápátá lọ́lọ́run máa tàṣírí wọn sí wa lọ́wọ́ ara ẹ̀ lẹ́rìí yìí o ẹ̀pin kí gbogbo ọmọ Yorùbá kí wọ́n rí pé nínú ìlú wa tọ́lọ́run yọ̀ǹda fún wa tó forí wa sọlẹ̀ sí wọ́n ti mú wa lẹ́rú o àsìkò tó iléyá Yoruba nation must stand. Yes. United must stand, divided we fall. Inshallah. Ìṣọ̀kan Yorùbá, òun ló jẹ́ wá lógún. Ìṣọ̀kan Yorùbá, àjọṣe gbogbo wa ni.